أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له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 وكل ضلالة في النار أيها الإخوة إن من معاني الدين أنه لا يؤخذ عبادة إلا من الكتاب والسنة ولا يؤخذ مغفورا إلا بما فهم السلف فالدين أصله الحق والعادات أصلها الإباحة فمن يريد أن يعبد ربه فلينظر فيما أنزل الله سبحانه وتعالى معاشر الأحباء ومما انتشر في مجتمعنا الآن وفي بيئتنا اليوم أننا نشد يعني نعبد الله سبحانه وتعالى على سنن أهل البدع والأهواء ونشارك المشركين في أعيادهم شباها ونسلك سبيل الضالين اغتراء عن الله وعن النبي صلى الله عليه وسلم اخوتنا الإيمان إن موضوع خطبتنا اليوم ألا وهو إطراء النبي والغلو في مدحه وانتجاه ما ليس له من الحقوق إليه معاشر الأحباب فمعلوم أن لا إله إلا الله معناها لا معبود بحق إلا الله وأن محمدا رسول الله فمعناه أنه لا أحد يستحق الطاعة إلا محمد بعد الله سبحانه وتعالى ولذلك جعل الله سبحانه وتعالى طاعته في طاعة النبي صلى الله عليه وسلم فقال قل إن كنتم تحبون الله فاتبعوني وقال أيضا ومن يطع الرسول فقد أطاع الله ومعنى ذلك معاشر الأحباء أنه لا أحد يستطيع أن يعبد الله بدون اتباع محمد صلى الله عليه وسلم ولذلك قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قال ومن يأبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى إخوة الإيمان من حقوق النبي صلى الله عليه وسلم طاعته فيما أمر وتصديقه فيما أخبر واجتناب ما نهى عنه وزجره وألا يعبد الله إلا بما شرع وأين نحن من هذه الاضطراب ومن هذه الغلو الذي انتسب إلى النبي صلى الله عليه وسلم من ادعاء علم الغيب ومن ادعاء قبلة الدنيا وكعبتها ومن كتاب علم اللوح إليه وتزعيم قبره مسجدا والتوسل به والانتساب إليه كأنه أبا لنا واتخاذ أسماء لا يوجد في الدين ما سمى الله سبحانه وتعالى به ولا دعا نفسه به ومنه أيضا أن نقول لأجله خلق الله الدنيا والآخرة كل هذه الأشياء افتراء وكذب أقول ما تسمعون وأستغفر الله لي ولكم In the name of Allah, the general, the beneficent, the exceptionally merciful. All oh, praises due to Allah, the Lord of the world, the most gracious, the most merciful. I testify that there is none worthy of worship except Allah, and that Muhammad is not his son, but slave and messenger. May his peace and blessings be upon him, his household, and those who shall live by till the end of time. Brethren in faith, Admittedly, the most truthful word of the Book of Allah. And the best of guidance is the Sunnah of the Prophet Muhammad sallallahu alayhi wa sallam. And the worst of issues is that it is really invented into the faith. As soon as these issues will become innovation, and every innovation is a straying away from the path of Sunnah. Whoever turns away from Sunnah thinks of the doom of hell. May Allah save you and I from the blazing doom of hell. Brethren in faith, the foundation of our faith is based upon teaching the norms of our deen from the revelations of Allah. The words of Allah subhanahu wa ta'ala and the explanation of the Prophet Muhammad sallallahu alaihi wasallam. If it has to do with our norms and culture, there will be no restriction except where it collides with the, with the, with the zones of the Sharia and at that would turn away without hesitating. But as to our deen, there would be no cause for us to practice anything except when we find a proof from the Quran and from the Sunnah of the Prophet Muhammad sallallahu alaihi wasallam. The meaning of La ilaha illallah means there is none worthy of worship except Allah in submission to Him, in obedience to Him, in accepting the truth of whatever He has revealed, in knowing that really whatever Allah has said is certainly the truth. And the certainty of accountability that will all come on the day of judgment to account for actions. These things are found in the word La ilaha illallah. It is not the amount of La ilaha illallah that is tangible, but it's about understanding the submission that comes with La ilaha illallah. It is not the amount of La ilaha illallah that is rehearsed, but it's about taking the meaning of La ilaha illallah and living it in our life. It is not the million of times that were said, but it comes with obeying the rules that La ilaha illallah has brought to our life. It is not how many times it is written on the wall or inscribed on a billboard, but it is about what are the zones that La ilaha illallah is restricting us from. There is no deity worthy of worship. There is no lawgiver except Allah subhanahu wa ta'ala. If you found any law other than the law of Allah, obeying the soul and rejecting the laws of Allah, it means even if you say La ilaha illallah a million times, you do not have the meaning of La ilaha illallah in your life. And you might not be a Muslim for that. Similarly, Muhammad Rasulullah it means there is none worthy of obedience after Allah except Muhammad Muhammad is not but the, but the slave and messenger of Allah. He's not son of Allah and he's not a relation of Allah. And it is required of us to obey him of what he commands. Allah subhanahu wa ta'ala says, وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ What the Prophet ﷺ is on to you, hold fast to it. وَمَا نَهَاكُمْ عَنْهُ فَدَّهُ And whatever he prohibits of, prohibits of you, you stay clear of it. The Prophet ﷺ says, مَا مِنْ شَيْءٍ يدخلكم الجنة إلا وقد أمرتكم به have not seen anything that would lead you to the Father except that I've commanded you to do it وما من شيء يدخلكم النار إِلَّا وَقَدْ نَهَيْتُكُمْ عَنْهُ And there will be nothing that will put you to hellfire except that I have prohibited you from going closer to this death. Muhammad Rasulullah. It is also with تصديقه فِيمَا أَخْبَرُ Whatever he preaches to us, all information that comes from him, we must accept And that's why Allah subhanahu wa ta'ala says, وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنًا إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَنْ يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِ It is not for a believing man and woman. If Allah and His Apostle have placed a law that it has option in their hands, وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ Whoever disobeys Allah and His Apostle, فَقَدْ ضَلَّ ضَلَالًا مُبِينًا Such a person has gone astray in a great way. اجتناب ما نهى عنه وزجر staying away from the things that the Prophet ﷺ has warned us against. Allah Ta'ala says, "Who oh, you have believed, fear Allah and obey the Messenger, لَعَلَّكُمْ تُرْحَمُونَ So that you might be blessed. There'll be no way you gain the mercy of Allah but except obeying the Prophet ﷺ. And that's why Allah subhanahu wa ta'ala says, الَّذِينَ Those who disobey Allah and His Apostle should be one. And them fitna, that mischief befalls them. Or Or severe punishment, torture becomes of them. وألا يعبد الله إلا بما شرع We cannot worship Allah but except for the things Allah has prescribed through the words of the Prophet sallallahu alaihi wasallam. If you see anyone do something, ask him, ah, Allahu adina lak. Has Allah permitted you to do that? وألا يعبد الله إلا بما شرع. There will be no kind of worship but said that the Prophet ﷺ would have explained it to us. But today, we're living in an era that we chant the love of the Prophet ﷺ. وتركتم سنته you're claiming the love of the Prophet sallallahu and you're ignoring his sunnah لو كان حبك صادقا لأطعته if your love for him is true you would suddenly follow him. إِنَّ الْمُحِبَّ لِمَنْ يُحِبُّ مُطِيعٍ And one who loves the other would follow the love, the desires of his beloved. Today we chase the love of the Prophet sallallahu alayhi wa sallam and we end up doing things that are not found in the deen. Al-ghulub, excessive praise. Al-isra, blowing his status beyond proportion. saying Muhammad for his sake is the heavens and the earth. This is a Lord. من خلق في السماوات والأرض. This is a great lie. Allah Ta'ala says وما خلقت الجن والإنس إلا ليعبدون. وما خلقت من الجن except for the He says وما خلقنا السماوات والأرض وما بينهما إلا للحق. وما خلقت the heavens and the earth And all in between it, except for the truth. And the truth is to worship Allah. Why is it you're saying that it's because of Muhammad and the heavens and earth are created? This is a lie. This is a lie. you're claiming the love of the Prophet صلى الله and you're saying هو قبلة الدنيا وكعبتها he is the direction of this world and he's the center of this world this is a lie This is a lie. The prophet is nothing but a man like you. قل إنما أنا بشر مثلكم. I am a man like you. But except I have been given message. Why would you say things that he didn't say? He said, لا تطروني كما أطرت النصارى عيسى ابن مريم. Do not overpraise me like the Jews have, like the Christians have praised Jesus. They've overpraised him. قالت اليهود عزير ابن الله like the Jews were saying عزير is the son of Allah وقالت النصارى المسيح ابن الله and the Christians also say Jesus is the son of God the prophet is warning us not to be like his people and yet we say إن من علمك علم اللوح والقلم It is of your knowledge, O Muhammad, the knowledge of Lawh al-Mahfuz and the pen of Allah that has written and everything. This is a lie. لو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء Muhammad said, if I knew the unseen, my children wouldn't have died. He knows everything. The Prophet knows nothing except the things Allah has sent to him. Why would you say that he knows everything? He didn't know anything except the things Allah made him know. قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله Muhammad tell these people who are saying that you know everything that no one in the heavens and the earth know nothing why would you say that ادعيتم حب رسول الله you're claiming the love of the Prophet صلى الله عليه وسلم and you're making intercession with him and then you come around saying توسلوا بجاهه فإن جاهه عند الله عظيم مخلوق it's a lie the messenger of Allah never said that intercede by me for my status in the, in the sight of Allah is greater Once upon a time, a companion came to the Prophet ﷺ and said, MashaAllah wa If you desire and Allah desires, he said, the last نِدًّا Are you comparing me with Allah? MashaAllah wahda. Say if Allah desires alone. the حُبَّ رَسُولِ اللَّهِ And you're claiming the love of the Prophet ﷺ. لَا تُطْرُونِي Blow me now. Do not overpraise me. كَمَا أَطْرَتِ النَّصَارَ عِسَى بْنَ مَرْيَمَ let the Christians have blown beyond proportion the status of Isa ibn Maryam. يا رسول الله خذ بيدي وتبارك fa anta أبي It's a lie. O messenger of Allah, hold by my hand and give me your blessings for you are my father. You sing it all the time. It's a lie. The prophet is not your father. Muhammad is not the father of any of you. ولكن رسول الله وخاتم النبيين is not but the messenger of Allah and the seal of all prophets. How would you lie? You're telling lies. It's a big lie. لا تطروني كما أطرت النصارى عيسى بن مريم. Do not blow me beyond proportion like the Christians have blown عيسى ابن مريم. was given a name that he not called himself. We have said to him things that has not done. And then we tell stories just to paint him what he's not. We've heard that when Adam wronged Allah subhanahu wa ta'ala on Earth, and then he looked to the, to the arsh of Allah and he said, O oh Allah, I seek you for the status of this person that his name is written under your throne. It's a big lie. Where did you get that from? فتلقى آدم من ربه كلمات فتاب عليه آدم said some words and Allah forgave him and what's his word ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين Oh Allah we have wronged If you do not forgive us and bless us we'll be among the best Where is Muhammad? Why would you lie? Stop telling lies Allah would ask you on the day of judgment. Ẹ̀rọ ọlọ́run ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ ẹ̀jẹ̀ ọba tí kẹlẹ̀ bá ti dáadáa ní ti fi ìlú ọlọ́run ọ̀pọ̀ ààrẹ ti fi dáadáa ọlọ́run ọ̀nà. Ó ní sọ́nà òṣìṣẹ́ ọlọ́run àti ọlọ́run ọ̀sálàmù. Èyí ti burú jùlọ lọ àyàmà ni ó lè ti adáadáa lọ́dún ìṣúná ní púpọ̀ adáadáa náà kọ́ sí ìlànà ìṣúná ti máa gbogbo ẹni bá tọpa sẹ́yìn ìfẹ́nu rẹ̀ ìtàpá sí súnà sọlọ́mọ sọlọ́mọ sọlọ́mọ yóò tọ́ ìyá ẹ lọ́wọ́ fúnlọ́mọ tó sọ̀yìn àti kò tó yá lẹ́nu. ọ̀rọ̀ nígbà wo lórí kó dá lórí kókòdó ìwọ̀ sẹ́lá Muhammad àti ewu tó fẹ́ fún ṣàṣejù nípa ìwọ̀ rẹ̀. nípa àpò ó dá wa lórí pé láàrin náà kò sẹ́ni ní dọ́kítà tó ṣubú lódodo lẹ́yìn ọlọ́run bá eré lè túmọ̀ ló pé rí amọ́kánilájọ́ kan fi hàn kò sọ́ba náà lẹ́yìn ọlọ́run àwọn ẹni tó ń pera wọn lọ́ba pọ̀ àmọ́ ẹni tí dọ́kítà tó ṣubú lódodo tọ́ọ̀tì ní máa tọ́ nǹkan lágbọ́pọ̀ tọ́ọ̀tì ní máa kẹ́kẹ́ sókè máa kó kàǹkànú tọ́ọ̀tì ní máa lọ wólẹ̀ fún kankan tọ́ọ̀tì máa sọ pé àràgbélayé ọlọ́run kádùn eléyìí túmọ̀ rẹ̀ ni pé kò sẹ́ni ìjọsìn ìjọsìn fún dídúmbò kan ẹni bá pa nǹkan fún kan ní ẹbọ lóṣèlú

nípa mímímọ́ rẹ̀ fún àlàmà náà hùlà nílànìlàmọ́ a gbọ́dọ̀ mọ̀ nípa pàtó kò sẹ́ni ìjọsìn ìjọsìn fún bí ìbáṣọlọ́ alẹ́kí mímọ́ aládé ọkàn ti lódodo àtọ́ láti tún máa dákan kan ní ìrẹ́yìn ọlọ́ọ̀ba bí ẹ bá wí láì láì ọlọ́ọ̀ one million tí ò bá ní àwọn májẹ̀mú rẹ̀ nù gbáyà rẹ̀ kò sí nǹkan kan kò sàǹfààní fún wájú ọlọ́run títà nínú láìláìlá náà gbogbo ìdájọ́ ẹ̀sìn tọ́lọ́run bá bá ṣe láláyé fún wa a gbọ́dọ̀ ju pàjù sẹ́lẹ̀ ọlọ́run ló wí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà ọmọ jẹ mọ́ ẹ̀ka kejì rẹ̀ náà ni muhammad rasulullah kò tẹ́lẹ̀ ọmọ tẹ̀lé tí n bá tún tẹ́lẹ̀ muhammad kọlọ́run fún aká gbọ́dọ̀ ọ̀nba yìí àti pẹ̀lú àlàyé kànáàbí bá ṣe fún wa ilé ni ó máa wá túmọ̀ sí sísẹ̀ntẹ̀lé ìgbésẹ̀ ẹ̀fẹ́ rẹ̀ la ó máa wá tọ̀ sáfì bọ́lọ̀ lọ́pàdé anábìkí kàtọ́ ọlọ́run tó ó ní kò sí nǹkan kan tó lórí fún yín tí ó darí ní sínú àgbọ̀n náà àti bíbí sàlàyé rẹ̀ fún yìí wá tí tí mo mọ̀ léwu tí ó darí sínú náà àti kí n ti wá wá yín ní sọ̀rọ̀ àwọn ìwà tí wọ́n bẹ fún sẹ́lá Muhammad sallallahu alaihi wasallam ó pọ̀ àwọn rẹ̀ wọ́n náà sí lórí ti ń bá ń fún wa subhanahu wa wọ́n á ní òde rọ̀súlì ẹ sì gbàgbọ́ nínú àwọn òjíṣẹ́ rẹ̀ nípa gbígbà wọn lódodo. tọ́ àtúnhùn wọn níbi tí wọ́n bá pa wá láti. Allah ó ní gbogbo táwọn sànàbí ọlọ́run bá fún yín lálàyé ó ní ní tó bá ti fún yín títa pípé tí nǹkan náà bá ti léèwọ̀ fún wa gbogbo tí ó léwu fún wa yẹ́rẹ́ lànà lè ti pèrò aláàkíyèsí rẹ̀ nídàkejì rẹ̀ lẹ́nu tí ò bá ní àṣekà jìnnà sí lọ́lọ́mà tààlà ti sọ pé ẹ kìlọ̀ fáwọn tí wọ́n ń tàbá sáṣọ lọ́run fáṣọ òṣìṣẹ́ ọlọ́run náà kí àlùbá burú má ti bá àti kí ẹlẹ́sẹ̀ lè rògbò má jẹ́ fún un. a ò sì gbọ́dọ̀ sí lọ́run náà àti pẹ̀lú sáà náà bí bá ti lálàyé fún wa lónìí onírànràn ìjọsìn là ń gbà lọ́dọ̀ ṣéwù lọ́tọ̀ọ̀tọ̀ ṣéwù sáwì tiwa ọ̀tọ̀ ní bó ti ní àmà sí náà sáwì tọ̀hún ọ̀tọ̀ ní tó ní ká máa wí ìjọ tí mi tún lọ nǹkan kan báyìí náà tún ní kí n máa kà ìjọ tó ń tún lọ nǹkan báyìí náà ní kóun náà tún máa wí èwo làmì nẹ́bí sọ́lọ́ ń fẹ̀sẹ̀ hàn gan ṣe a ò lè mẹ̀sí ìṣèjú lọ a ò sì lè ṣáájú rẹ̀ wọnú àlùjánnà wọ́n máa sọ fún ànábì lọ́jọ́ àti àmà tẹ̀síkà omi ẹlẹ́ ẹ̀sàhà lè àhàdìn ọ̀bìlà wọ́n ti pa láti wípé ìgbọ́dọ̀ sílẹ̀kùn àlùjánnà ìfẹ́ nìkan ṣáájú ẹ̀ kí ló wà ń bí ìjọsìn tó fi tànà bìlẹ̀ àfikọ́ ọ̀rẹ́ ṣe kọ́ ọba ti jẹ́ nìkan lọ́dọ̀ àti kó jẹ́ sí pé ó nífẹ̀ẹ́ ẹ̀mí ju ara rẹ̀ lọ látara bẹ́ẹ̀ àwọn ayé àlọ́ ti di àwọn àkíyèsí wa lónìí àwọn àkíyèsí náà ni pé ànábì kí ìta àtọ́lọ́ náà tún mọ̀ bá ó ní láti kúrò ní ẹ má pọ́n mi lápọ́njú kama atọ́rọ́ ti nà fọ́rọ̀ àyẹ̀fà bìnnà mọ́rẹ̀ báwọn ọmọ kèrèké àwọn bàkàtà bí bí wọ́n ti pọ́n àyẹ̀fà lápọ́njú wọ́n pọ́n alápọ́nbóró. wọ́n pè ní ìtọ́lọ́run bọ̀ pé ẹ̀yin tó ti já wọn kàn máa lọ́jọ́ àkùyà máa tó ìwé bẹ́ẹ̀ o subhanaka má kó tó ilé má àmọ̀tánì rẹ̀ ẹ̀rọ bá ń tọ́ ọ̀pá mi láti ojú wọn àní pé kán náà bá mi àtọ́ba tó bá rí bẹ́ẹ̀ wá fi ká máa fi kọ̀kọ́ ti sọ́dọ̀ ànábì ẹni sọ́dọ̀ ọba fi máa nábì nípa ìdókòsí ọlọ́run ọba rẹ̀ nìkan ló mà ìjẹ́ta nábì bá màmá kọ̀kọ́ ni ogun ọba má fọ́ máa lọ́wọ́ àwọn ọmọ rẹ̀ ọba má kú kódà ọlọ́run bá wí pé ká nábì ò sọ pé tọ̀ ká mo bá ní kọ̀kọ́ ni kí n bá pèsè dáadáa púpọ̀ wọ́n máa máa àmọ́ lójú ayé ànábì lólólùfẹ́ rẹ̀ Khadija kú lójú ayé rẹ̀ ní gbogbo àwọn ọmọ rẹ̀ gbogbo wọn mẹ́fà kú èyí tí ò kú lójú rẹ̀ lóṣù oṣù mẹ́fà lẹ́yìn tí ànábì kú lòun náà kú kí ni ìwọ ṣe ń wá ń wá ní tí aburú òfin ní kàn káàkiri bẹ́ẹ̀ wẹ̀ ní yóò di nǹkan mọ́ mọ́tò yóò di mọ́ kọ́kọ́rọ́ mọ́tò yóò di mọ́rùn yóò tún di mẹ́nu ọ̀nà rẹ̀ yóò tún di sínú pílò rẹ̀ kódà bó bá lọ́mọ aláǹgbá nínú iléèwẹ̀ báyìí ni àwọn ayé tún wà mí níbi tọ́kàn rẹ̀ balẹ̀ lé ìwọ dún ní mọ́tò ọlọ́run bá ọlọ́run sọ àmọ́ mọ̀mọ́ wá pé kí ni tí ó ṣẹlẹ̀ lọ́la inú irú rẹ̀ náà là máa ń sọ pé ànábì mọ̀ kan bá ọlọ́run kan sọ fún ànábì pé sọ fún ọkọ ọmọ nǹkan kan nínú sánmà tilẹ̀ kó láyé àlàmú máa ń fi sàmà wá ní ọ̀la ọ̀gbìn ó ìbá ìlọ̀gbọ̀n kò sẹ́ni tó nínú àkọ́kọ́ nínú sánmà tilẹ̀ àfọlọ́run bá nínú tí a máa ń ṣe nípa rẹ̀ oníkájà ànábì ta torí rẹ̀ dáyé ànábì ta torí ẹ̀dọ́ ìrọ̀lẹ́ ọlọ́run sọ pé wa ma khalaqna as-samawati wal-arda wa ma baynahuma la'ibin ma khalaqnahuma illa bil-haqq a ò dá sánmà tilẹ̀ àti ní bẹ láàrin rẹ̀ fún aré ṣùgbọ́n a dá wọn fún dodo òdodo náà ń torí rẹ̀ dá àwọn náà ní kájọ́sìn fọlọ́ọ̀gbà níbo Muhammad wáyé ń bẹ àpọ́nbóró lélẹ̀ òun ìwé ntànàbí òwe làwọn èèyàn anábì ò sọ pé nítorí tòun náà fi dá yàtọ̀ rùn torí ìjọsìn ọlọ́run lọ́lọ́run fi dá yàtọ̀ rùn ọlọ́run dá wa pé sìn mí wọ́n máa kọ́ lọ́kùnrin àdínà wà ní ìfẹ́ ilẹ̀ àlẹ́ àbúdù kí lọ́ọ̀tù máa parọ́ mọ́ ànábì a nífẹ̀ẹ́ rẹ̀ lóòótọ́ ṣe bí kí ṣé wọ́n bẹ̀rù ká tún máa parọ́ mọ́ ẹni. ẹnì kan wọ́n bá ànábì sallallahu alaihi wasallam ó ní ah, masha Allah wa shi bọ́lá bá ń fẹ́ tí wà ànábì náà fi ń fẹ́ ah, ànábì ẹ̀jẹ̀ àtẹ́ni lillahi ẹ̀dá sọ anabi ni wọ́n mọ̀ pé ọ̀tí ẹ̀pọ́ lóhùn gan mọ́ kódà lójú mi àpò fi wọ́n mọ̀ bọ́ wọ́n mọ̀ gan ò kákàn kankan ọlọ́run tó dá Muhammad ní àmà bẹ àpapọ̀rọ̀ lélẹ̀ àti gbé e níbi táwọn kìntìnnà gbé ẹ̀ńsọ̀ ọmọ mi rí inú rú rẹ náà ni ìmúsàárè rẹ̀ láàyè ìjọsìn anábì sọ lójú ayé rẹ̀ pé látẹ̀jà á lò kọ́bìrì wọ́sànà zọ́ọ̀mà ẹlẹ́sìn sàárè mi ni ó sàtẹ́ẹ̀dá sí i. we now travel down to, to, to Medina to venerate him, his, his graveyard. It's shirk. Ẹ̀bọ̀ nínú à ń lọ bẹ̀ láti lọ gbalada mọ́sálásí rẹ̀ ni. Anábìlẹ̀ ń dúpá kírun ni yóò gbalada hundred thousand kì í ṣe sàárì rẹ̀ lọ wá lọ mo wá ní lẹ́jọ́ kẹta kódà ìbú ẹgbẹ́ sàárì ànábì bó ti ń bu tàwọn séwù lérí gbogbo ilé ẹ̀bọ ni kódà yìí sàn ṣe níbi tàwọn ṣe ọlọ́run kó yá fi wà ní ànábì kọ́ fún wa ká máa ma lé lé sàárì lórí náà nàbí àtàkùsẹ́sẹ̀ kòbó ànábì kọ́ ká máa sì méjì sàárì wà ní lókàdà àlẹ́ ó kọ́ ká máa jókòó lé lérí gbogbo wa ní ti bẹ̀rẹ̀ àti máa ń gba fàájì torí pé ń kùlé la fi hàn sí. wà á yóò nà alẹ́ ànábì kọ́ ká máa nàlé lé lórí kódà wọ́n tún ti sí ọ̀nà wọ́n tún tan yé sisi. àpábóró òun náà ni ẹni ah, ànábì ni bàbá wa ọlọ́run ní màkánà muhammadu abba ahadi mẹ́rìndínlẹ́ ànábì èsì bàbá ẹnìkan nù yín kí ló ń pọn alápàbóró ń tí òwì mọ̀ wì. ntọ́lọ́wọ̀n ni a ti mú sí i tí bá jẹ́nà iná lọ wá wí bá ti wí ìní Abdullah wa rasuluhu ẹrú ọlọ́run nínú òjíṣẹ́ rẹ̀ ó tó lónìí ara fún àwọn yóò wá náà ti lọ lẹ́kí kọ́lọ̀ ní àgbègbè àtàn ti lọ àwọn àtàn bá ń bẹ láyé ẹja ṣàtúnṣe rẹ̀ àwọn afọ́n ọmọjọ ọmọ akémọ́jú nínú nǹkan ní ìtàn wíńdẹ́ òṣùwọ̀n wọ́n ní min ilmika ilmi lawhi wal qalam inna min judika ad-dunya wa darratuha nínú ìgbìyànjú rẹ̀ ànábì náà ni yá ayé ayé àti gbogbo ìgbàgbà tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ ànábì ló dá yìí nínú màálẹ̀ ni máa sákàndá àti kádàrà tí ń bẹ́ẹ̀ nínú lọ́sìn màfò ṣé bẹ́ẹ̀ lórí ni inna kulla shay'in dàgbà khalaqnahu bi qadar ọlọ́run dáwà la dá gbogbo nǹkan pẹ̀lú ìbùbù rẹ̀ ọlọ́run ló dá mẹ́pàrọ́ mà nẹ́bì náà mẹ́ wé ntọ́nà òwe mẹ́ mẹ́ nígbà nẹ́bì lánàá ju ìfẹ́ rẹ̀ ni pé kọ́ tẹ̀lé tẹ̀lé tó bá wí tèbó ti fẹ́ mẹ́ tẹ̀ é láti jù àwọn kí ni wọ́n bí wa mọ́ kódà lónìí ò tí ìgbọ̀n tí òun yìí kanyẹ àwọn afẹ́ lágídí gbọ́ wọn níta nàbí ọ̀ lé ní ju bọ́lọ̀ sí ní ká ní lọ kódà nínú rẹ̀ náà ní pé a máa sọ pé ẹ nígbà tá a dáná tẹ́ wá wú àgàlẹ̀ aláṣẹ ọlọ́run bá ló fi mọ́ ọmọ ẹ bẹ́ẹ̀ ọ ìrọ̀ ńláńlá ni inú Qur'an ìtọ́nà sọ̀kalẹ̀ fún wa kò sí ń bẹ́ẹ̀ sí inú ti ń bẹ́ẹ̀ nu sún àwọn ọlọ́run fún ara rẹ̀ ló ní fatalaqqa ádámù min rabbihi kalimatin fataba alayhi ádámù wẹ́ ọgbọ́lóhùn ìràwọ̀ àtẹ̀kọ́ ọlọ́run ti gbà tuntun bá rẹ̀ ọlọ́run ti jà á mọ̀ pé àwọn méjèèjì sọ pé rabbana zalamna anfusana atọ́kọ̀ àtayá nítọ́ aṣàbòsí fún ọlọ́run bá wa ilẹ̀ ǹdọ́gbìn lana bọ́ọ̀sì ìyá fi wà sàmúnà tó ọ̀kẹ́wà lẹ́nàkú lẹ́nà ní ọkọ̀ sílíù àmọ̀ bẹ́ẹ̀ ní àdánù dákùn bàbá ń gbóná ti dákùn àmẹ́bí lẹ́yìn àpamọ́bóró nù báwọn kìntì náà ti pa nípa nípa dùn. bọ́lá bá ń bi wọ́n lọ́jọ́ àkìyàmà ti ń fà wọ́n pé ńbọ̀lẹ́tì ńbọ̀ni ẹ̀ńsà ti ní ẹ̀mà sùn ìwọ náà wà á sọ di tí Muhammadu ti ní o máa dákọ̀ òun ò dípò orúkọ Ọlọ́run ọ sọ bí sànẹ́bì ti ní orúkọ òun o máa dá kódà ló ní ògbákọ̀ Ọlọ́run bá má yóò fàdé sí bàbá ya Muhammad Muhammad ewu ńlá ńlá ni sànẹ́bì sọ fún bá fún màmá rẹ̀ pé bí nígbà tí ń bẹ láyé tí ń bá kápá ní ìsè fún ọ bí ń bá ti kú yìí ní ìkàkà sí ìsè fún ọ. ìwọ tí àwọn wa ń sọ ọmọ rẹ ọmọ apariwo ànábì ànábì ò lọ wá ń pariwo ta ló rán nílẹ̀ lẹ́tùkúrú ni ànábì ní ẹ̀ máa fẹ́ ṣe bẹ́ẹ̀ ànábì ní ẹ̀ máa pọn ẹni lápòjú àpọ́njú àfọ́ ìṣẹ́yọ́ máa fò ẹ má gbé mi fò nípò yàn kama afirọ́tì nà bọ́ọ̀rọ̀ àyíṣà bìnnà báwọn kèéjì ti ń dé ìṣàkó tó kọ́dà ń pè lọ́lọ́ báwọn kan ti ń pè lọ́mọ lọ́la kan ń pè lọ́mọ lọ́lọ́ àwa náà ti ń ṣe bẹ́ẹ̀ nínú rẹ̀ náà wá ní ayẹyẹ mọ́lúdì nàbí lábẹ́ pa níta nàbí àbú apá níta nàbí àmúṣe wa jẹ́ pé nígbà tá a ṣe mọ́lúdì ọ̀hún ọ̀tọ̀ ní àlàyé lórí pé ṣé ń gbà bí òbẹ ẹ̀ wà lẹ́yìn àtúnṣe mọ́lúdì látàlẹ́ lẹ́yìn pé alùlù pẹ̀lú àwọn obìnrin tí ò lẹ́tọ̀ọ́ sí wa àsìkò àsìkò wa tó àwa ní irú ta ló ní ọmọ sebe bẹ́ẹ̀ lu bẹ̀m̀bẹ̀ ni àtọkùnrin ọlọ́ni máa alàmúnáhùn ṣẹ́ẹ̀rọ ọmọ yàmbáfẹ́lá àfúnrin kọ́ ànábì kò sì tọ́ sí i ẹ máa sọ̀ dípọ̀ ẹ wá dúpá ní irú irú èwo nù. níbo lọ́lọ́run ti wí àti bẹ́ẹ̀ alùpùpù àṣejùlélẹ̀ àṣejùlù abẹ́lẹ́ ọ̀nà kò sani kankan wá sí kó tán náà máa rẹ̀ sínú ọ̀kan wa kó fi òdodo àlámà rẹ̀ kó fi yé wa ó sì ṣe ọ̀rọ̀ kan láti tẹ̀lé kó fi kùdìẹ̀kudì àwọn àlámà rẹ̀ kó fi yé wa ó sì ṣe ọ̀rọ̀ kan láti tẹ̀lé abẹ́lẹ́ ọ̀nà kì í ó já kú lórí òótọ́ rọ̀ ó sì jẹ́ àjíjẹ lẹ́nu apá ọ̀tún ó sì wá ní ìjọ ànábì sọ́mù lọ́wọ́ kó má ṣe wá náà ní kúránì ọmọ ìdarí sínú náà ó ṣe wá náà kúránì tí ó máa ṣàtàn náà wọn sínú àjọ náà kó mẹ́rin ti fún un yóò fà fún ورسوله لا نفرق بين أحد من رسله

غير المغضوب عليهم